على قصدي ولمه سبحانه وتعالى أتوا عليه وقال محمد صلى الله عليه وآله وسلم على الله سبحانه وتعالى بجمع مقامه ومتى تأليكم ذلك بالقرقاء Ìtòsí ọ, àwọn aláàárín tó ṣe é sí náà pẹ̀lú ojú ọjọ́ àrẹ́lẹ́wọ̀n kó má dàbí àlùbáríkà sí àṣẹjọ ìjọkan wa kí ó jẹ́ kí ìṣẹ̀mí wa láyé ó ṣe wá láǹfààní ìtàlọ bá pàdé nínú sàárè náà kó má jẹ́ ìṣẹ́ òmìnira tó bá ń di ní ọjọ́ Thank you àbí ìsìnlá ìtààlá láì nígbà wá ní àsìkò ah, Inshallah al-Karim àwọn ṣẹ́ẹ̀kọ́ wa tí wọ́n mọ bá wa sọ̀rọ̀ wọ́n ti wà níkàlẹ̀ àwọn náà ni fadila ti Sheikh Daoud Zulkarnain Abul Bazar shiga Allah wa fi umrihi wa ilmihi. Amin abẹ́lá subhanahu wa ta'ala kó mọ́ ṣàbá dá wọn lágbàjù báyìí lọ lórí dáadáa àti ẹnì kọ̀ọ̀kan wa náà kájọ torí tọ́lọ́hun ọba láàrin àsìkò díẹ̀ tá a fẹ́ lò kọ́rọ̀ wa mọ́ wàá jẹni tí yóò lọ ṣèṣirò bó ṣe lo àsìkò yìí a lè yókè kò ju one hour lọ àmọ́ kọ́lọ́hun ọba láàrin àsìkò yìí gbogbo àwọn nǹkan tá a bá wò pó lè distract wa kájọ kábà jìnà sí àwọn tá a bá máa wọn ọmọ dání kájọ kábà ṣàmójútó wọn àwọn a bá jẹ́ bí ọmọ kéwú bíi ti tèmi àrẹ́kọ́ọ̀dù afẹ́kọ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan kalẹ̀ ní eléyìí kó lè bá ṣe wá láǹfààní ẹ̀jẹ̀já farabalẹ̀ ṣe yẹn bísínílá ìtàhálà ọ̀kan nú àwọn ìjọsìn tọ́lọ́run ọba torí rẹ̀ dá wa o ní wọ́n fẹ́ bá wa yànnàná bó tilẹ̀ jẹ́ wípé àwọ̀ òwò wípé bó ló ṣe jẹ́jọsìn ṣèlémi ni mo ní ìdì nǹkan ó ṣe wá tún jẹ́ wípé màá máa jẹ́jọ́ lórí pé mò ń béèrè nǹkan òun náà ni àdúà àdúà ṣíṣe ìbẹ́lọ́run ọba fún nǹkan tá a bá fẹ́ àbí ìta kí làwọn májẹ̀mú àdúrà tó. A'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man وما يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله ورسوله أما بعد فإن خير كلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته أدفع الله سبحانه وتعالى أدروا إكيك نبي محمد صلى الله عليه وسلم أدروا ما كي يبا ينسي عن صحابه أدوبوا يريد àtàwọn tó tó máa tẹ̀lé ojú bí ọjọ́ pẹ̀lú àpẹyàm àmì Allah subhanahu wa ta'ala kó bá wa dúpẹ́ púpọ̀ fún àwọn elétò wa tí wọ́n gbé ètò kalẹ̀ níbi báyìí lórí ni àwọn yóò ti máa gbọ́tọ̀ lọ́wọ́ ọba bó wọ́n ti fẹ́ máa sọ́tọ̀ lọ́wọ́ ọba bẹ̀rẹ̀ lórí àwọn ṣẹ́fọ́ Tajudeen Sheikh Abdulkadir àdúgbò àmàṣáyé pẹ̀tẹ́ ń bẹ ní agbègbè yìí tí wọ́n ń gbé iṣẹ́ ọlọ́wọ́ ọba táǹgúrú wọn lókèrè tínú wa ń dùn àbí Allah subhanahu wa ta'ala ọlọ́mọ sọ wọn di ẹni ìbànújẹ́ náà ọlọ́mọ jẹ́kó jọba ọlọ́mọ bá kọ́ bá wọn sí àgbékún dáadáa wọn àwọn ọmọ ìyá tí àwọn táàmù ní ní ọlọ́wọ́n ọba tí ó níṣẹ́ rẹ̀ mọ̀ yìí ọlọ́nkọba dúpẹ́ fún ìjú dáadáa tí ẹ ṣe lọ ẹni tí wọ́n ní ké kí agbéyẹ̀wò níwọ̀n bá àkókò tí a ní a máa fi sọ eléyìí lè jẹ́ mi bá bí wọ́n tí ẹ wàyínà síkọrọ tánfà olùgbò yìí ẹ ni ó ní àǹfààní níkan a tún máa rán ra wa létí lórí kí ni àdúà ọ̀ṣùrútùhù wà àdàbù àdúà àwọn mẹ́jẹ̀mú àìṣùrútù kọbó nìdí àwọn mẹ́jẹ̀mú tọ́lọ́mọ tí ń gbà á lọ́wọ́ ẹ̀rú bákanáà àdàbù dùà èyí tó yẹ kí ajínẹ̀ sí pété tàbátẹ́ kọ́lọ́wọ́ bá kó gbàdúà wa ilé ó tọ́ka wa táwọn tó pọ̀ lórí àwọn abala wọ̀nyí tó jẹ́ léyìí ẹ̀rí àdúrà nínú ìtumọ̀ ìtúní òun náà ni ìpè kí n pè èèyàn rí dáa rẹ́dẹ̀rú lọ ààrẹ ó pè èèyàn tọrọ nǹkan dáa dáa wọ́ha ó kọ̀ lọ́run ó kọ̀ orí fún rẹ̀ dáa láhù ó lè sàdúà fún yàn dáa láhù ó sàdúà dáa alẹ́ ó sí pèlè gbogbo ilé lágbọ́nrin èdè ni ẹ̀rí àdúà ìjọ ń pè láàdúà òun náà ni ìsìdẹ̀ لعبد ربه عز وجل العناية والإمداد إياه معونه كي يوم الدين كان يكون لو الله ha tí wọ́n ń pè ní àdúrà nìyẹn ìbẹ̀rùnkàn yìí tẹ́lú bá ń bèèrè lọ́dọ̀ ọlọ́run ọba aláwájì àìsìkìlá ojúkànnà wípé ìjí rẹ̀ bẹ̀ ìrẹ̀rẹ̀ nílẹ̀ ìbíbù káàkà sẹ́ni tọ́jọ́ gẹni eléyìí à ń pè ní dùá ó tún lè kó sínú ìfàkọmọ́ ọlọ́run ìdúpẹ́ fọ́lọ́run ọba àdúrà ní àwọn onímọ̀ ní pàápàá àfíkọtù dùá òun ni ìdáhàrù ìfẹ́fàrí rẹ̀ kí ni ó sàfihàn àìní sí ọlọ́wọ́ ọba ìsàfihàn tá ní bùkátà sọ́lọ́ ọba ọ̀tàbárò òmìnà láàúlì wàlúkúwà ìlágbára kan ìlétí ìkẹtìbọ̀ fẹ́ sà ìwọ nìkan náà ló lè ṣe wọ́n ti ṣàárò délẹ́dẹ̀lẹ̀ bàṣàríyà kí ni ó sàfihàn ìjọ́lẹ̀rú eléyìí

ìran tó pín sí ó pín sí bí ìran ní méjì àdúrà wọ́n ní alíkẹta ń pín ní dùáwùlẹ̀ ìbáadà dùáwùlẹ̀ mẹ́sàdà dùáwùlẹ̀ ìbáadà èyí tó jẹ́ràn àkọ́kọ́ òun náà ni àdúrà bá ń ni sọ òkèrún gbogbo àwọn ẹ̀rù dájì ọ̀pá nǹkan fọ́nà gbogbo àwọn ilé ìjọsìn ni àmọ́ gbogbo bá ti ń kírun ẹ̀yìn táàrin ti ájì táàrin sáàgbáwẹ̀ ìjẹ́ àdúrà ni wọ́n ní àdúrà ni ìlìsánì hàn ìṣẹ́ tí wọ́n á yẹ àti ń bẹ ọlọ́run ọba yá ọlọ́run mọ́sà fún ìjọ ọlọ́run mọ́sà fún adẹ́sán sọ wá fún ní ààrẹ ní ìṣe tí wà á sí ń bẹ̀ lọ́rùn bá ní wọ́n ní gbogbo ẹ̀ náà nǹkan tẹ́ bá fún pápọ̀ àdúrà ní tó gbà ní sọ pé ẹ́ àdúrà bó wọlé ẹgbẹ́ àdá tó bá ní gbogbo ìjọsìn ní abalagbó wọn ṣe pín àdúrà yìí á ti gbogbo ìjọsìn pátápátá ẹ̀ lè sọ sínú dùá ìran kejì tó yẹ kó náà la fẹ́ sọ̀rọ̀ bá òun ní àdúrà olùmọ̀sára tí wọ́n máa bèèrè nǹkan lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ọmọ tọrọ orí ọmọ wá ìdáàbòbò kó níbi àbúrú ẹ nínú àkọ́kọ́ yẹn gbogbo ìjọsìn ló kó sínú yẹn kò lẹ́tọ̀ọ́ ká bẹ́rù mi yàtọ̀ fún Allah ومن صرف شيئا منه لغير الله فقد كفر كفرا اكبر مخرجا من المله ẹni bá ṣe ó ti ṣẹbọ ó ti kú ó nínú islam ọlọ́ni ọkọ̀ ọ̀la rabbukum ud'uni astajib lakum ọlọ́ni ọlọ́ni àwọn tó ṣe mo tó mo tó kó níbi kí wọ́n pè mí nìkan kí wọ́n mọ́ pẹ̀lú mí ìmọ́ mi àwọn sí mọ́tòmọ́tò kó mẹ́ ẹ̀dẹ̀ kùlú nẹ̀jà hannama dákìrí lọ ni wọ́n wọ jahannama ni lẹ́yìn ìbẹ̀rẹ̀ àdùá dùá wọlé ìbàdà dùá wọlé mọ́sàdà eléyìí ìtọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba tí ẹrú òun náà ní sọ́lábọ̀ máa yá nǹkan ọ̀dà ayẹ́ mìjáde náfẹ̀ẹ́ ọ̀kẹ́ṣẹ́dó kẹ́wọ́ máa bèèrè nǹkan tí ó ṣe láǹfààní lọ́dọ̀ Olúwa tó dáa ó máa bẹ lọ́n kó káàbùkù fún ọ máa gbé bùkátà rẹ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ọba eléyìí àwọn ìbéèrè nǹkan ìjọ́lọ̀ nìkan ló lè léyìí wọ́n ní èèyàn lè bèèrè lọ́dọ̀ ẹni kí ìsọlọ́run náà bóyá nǹkan tó lè jì alágbájá mo lè ní ìdí omi mi lómi mu ọ̀rọ̀ pé gbogbo nìyẹn mo ayá fún mi mo ní ìdí owó báyìí wọ́n ní àmọ́ pẹ̀lú mọ́jẹ̀mú tó bá fẹ́ béèrè lọ́dọ̀ ẹ̀dá jẹ́ ẹbí ẹni ni gbogbo tí ọwọ́ àlàyé ọjọ́ pé nǹkan tákùn béèrè lọ́wọ́ ẹrú ọjọ́ pé nǹkan tí agbára ẹrú ká ní lápẹjú ní ṣe tó fẹ́ ní gúngùn ọwọ́ ọlọ́ọ̀ni ẹ ti lè yẹn ẹni tó fẹ́ lówó ọwọ́ ẹ ti lè yẹn ẹni tó fẹ́ bímọ láyé ọwọ́ ẹ àwọn nǹkan tí ò sí lẹ́sí lábẹ́ ìkápọ̀ ewu àgbọ̀dọ̀ bèrè náà ẹni tó bá jọ pé ní tí ẹwù lágbára ló bèrè bó bá bèrè lọ́wọ́ ẹni tó ti kú ó ti sẹ́gbọ́ pẹ̀lú àmàfàànà tààrà láàrín sánú ní inú ààrẹ tó ń wá ayé mọ́jú kówó kú báyìí àẹgbàhún àẹgbàhún ẹra ń padà ń bèrè lọ́dọ̀ lẹ́yìn Allah subhanahu wa ta'ala orú ìpèpè bẹ́ẹ̀ ìpèpè ẹbọ ni lẹ́yìn ọ̀dá ìfẹ́lẹ̀ òun nìkan. Àwọn tí wọ́n wá ń pè lómi lọ sí nǹkan tí wọn ò lágbára ọlọ́ọ̀ nìkan ló lágbára tí ń pè lómi lẹ́yìn Allah subhanahu wa ta'ala. Lúwájú yí wá ní Al-Qur'an, ọlọ́ni ìfàyí jàmsà ọmọ òbí tó rẹ̀ padà káàṣì padà ògìlà ọ̀hún. Ọlọ́ni tí wọ́n bá fọ́ òníra kan kàn kò sẹ́ni kan tó lè gbẹ̀ẹ́lẹ̀ àfàmà wọ́n yàn tẹ́kàdé kọ́ì fọwọ́ àádá kulli shay'in qadir tó bá ní kúrì lòun bá dẹ̀ sí fún ọ òun lòun lágbára tó wù lè ṣe ìpọ̀tẹ́ tó lè ṣe lẹ́yìn Allah subhanahu wa ta'ala ọlọ́sùn sọ́mbò mi ọlọ́sùn innal ladina tad'una min dunillah ibadun àwọn tẹ́yìn ń pè lẹ́yìn ọlọ́run tẹ́ǹsì ní bàbá àṣẹlẹ̀ ní ìyá àkọ́kọ́ kan ní alágbára kan ní àfá kan ní ẹ̀mí òkùnkùn kan ní tẹ́yìnrù tó bá wọ́n lè sí nǹkan kan fún yín olómi ìbáàdùn ní àmsàlùkùn irú yín ni wọ́n ẹ̀ jura yín lọ bí wò sí lágbára lórí ẹ̀ lómi ẹ̀ làwọn olóò lágbára lórí ẹ̀ ọlọ́ni ẹ̀ pẹ̀lú ọmọ bá wọ́n lè dá inú ọ̀tọ̀ ẹ̀kọ́ tẹ́ni tí ń pomi àjọ tí ń pomi kí ló ní dìde wá sí ní ìgbésí ayé wọn àwọn tí ń pe ní kí ní orí ṣe fún wọn ẹni tí ń pe jesus kí ní jesus ti ṣe tí bí ó sọ pé yóò ìdíje yóò padà wá tí ó ṣe kí ní kẹ síbi tó wà sí ní òní ti ṣe tí wọ́n ń pè fún nínú ìgbàgbọ́ wọn wọ́n ṣe kúpa ó kéré tẹ́ni tí ó ti kú tí ò rí rẹ̀ gbálẹ̀ nínú problem tiẹ̀ ni ó sọ problem tiẹ̀ ìbádùn náà ń sádùn kùn irú yìí ni wọ́n tó agbó ìwẹ̀ bá fẹ́ sòdòdó lóòótọ́ àwọn wọ̀nyí kọ́ ni wọ́n jẹ́ tèyìn ọlọ́dún sọ́kùn lè béèrè wàtàbí náà tàbí ẹ̀hún náà lè dún ní lọ àwọn tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run ọlọ́run ni wọ́n ò lè ràn lọ́wọ́ gbogbo téèyàn bá ń pè lẹ́yìn àbá subhanahu wa ta'ala kan ẹ̀yìn kan pè ní ọlọ́run ara wọn gan ò lè ràn lọ́wọ́ pé wọ́n ràn lọ́wọ́ kí ló dé ọba tó dá yín tó máa jẹ́ pé yín tó lè tó lè fún òfin yín tó kéèyàn máa wá bẹ lọ́n ìjọ sinmi gẹ́ bá ṣe ká ọlọ́ọ̀tọ̀ pé ìlẹ̀ orílẹ̀ àṣẹ́bí ìgbòlà ẹ̀pẹ̀ ní máa dáyín lóhun ó tún pè wá tí pé ká pè ó ó tún pa wá látẹ̀ torí pé olóhùn fa tó ju ẹ̀dá lọ ní akólówó tó sọ pé ẹnu wá béèrè lọ́rọ̀ mi ló ibi tó dé ọ̀hún gẹ́gẹ́ sí ní ẹgbẹ́ nítorí wọ́n wò pé kìíní ìmọ̀ lọ ìmọ̀ ń lọ díẹ̀díẹ̀ bó bá ti pọ̀ tó náà ǹhún àfẹni tí ń bá wá ń rìn kan orí lọ́dọ̀ náà tó bọ́ tán ẹ̀sán ọmọ bẹ̀ fún mi à ń kó ẹni tó ní ná yọ rọ́gùn rẹ̀ ọlá ń bẹ̀ fún kí ọmọ bẹ̀ lọ́wọ́ ìjọ tètè yẹn máa fi súnmọ́ lọ́wọ́ bá ní pé yẹn bẹ̀ lọ́wọ́ yẹ bá fi kà síwájú ibẹ̀ tí wọ́n dé ìdínà sí àdúwá wọ́dẹ̀ ìbáadà ìmọ̀ wá ṣe ní èyàn máa tí súnmọ́ lọ́wọ́ ọba ìjọsìn ńláńlá tí ọ̀yẹ́ ní ojìnà sí tẹ́gbẹ́ ojúlé mọ́ni mọ́ sọ̀rọ̀ nǹkan ọ̀dọ̀ ọ̀dọ̀ mọ́ ibi bùkátà rẹ lọ bá àwọn kan máa ń sin náà máa gbé òun sọ̀rọ̀ oore lọ́dọ̀ ọlọ́run àwọn wọ́n gbájọ pé torí àlìjẹ́ ní ọlọ́run ọba làwọn ti ń sọ làwọn ti ń sìn àkóso ilé ìwọ̀ fáwọn kì í sàdó àwọn àníbi ọlọ́run ìsìnkú tí wọ́n a ń bọ̀ wá bẹ̀. àdúrà ìyẹn máa fi súnmọ́ lọ́wọ́ bá nígbò tí ń tọrọ lọ́dọ̀ lọ́wọ́ bá yẹn ó ti rí sí ohun òun tọrọ ó tí ì rí ẹ̀san ti wà fún tó ṣe kọ́kọ́ bẹ̀ yẹn àdúrà yàrúdò àǹkàlì màsọ́ ìlà kọ́bẹ̀ àrò ẹ̀yà àdúrà ọlọ́mọ ń lò ní sábàbí ní máa fi ń gbé aburú pò fẹ́yàn síwájú kó tó tẹ̀lẹ̀. Àníbìnrin láyà lójú olùkọ̀dọ́ ìlàdùà. Tẹ́lí pé bùbùtọ́nà wọn bá kọ, èyí ń sọ àwọn màláíkà, èyí ń sínú àwọn tíra ní ìyàtọ̀ fún lọ́hìn màhó. Ọlọ́run àdè máa fi àdúrà tẹ́lú bá tọrọ ń jọbi, àdè ti dá padà dá àníbìnrin náà. Àdàpọ̀ àgbàpò mọ̀ láburú, àkórí báyà ní ìbàyí tẹ́lẹ̀. Ẹ́ àníkọ́mọ jẹ́kẹ̀ nítorí àdúrà yìí amáhùn ní máa sàlàyé pé ṣe rí gbogbo tí ó yí padà wọn àti tí yóò ti pẹ̀ lọ́wọ́ àti bọ́lọ́ ó ti yí padà wọn gbogbo ẹ̀ ló ti wà nínú láti máa hó ìpè ìjábọ̀ yóò dẹ̀ fẹ́ tó bá wúlẹ̀ nǹkan ní ilé wà lọ́wọ́ àwọn màláíkà tí wọ́n ti kọ tọ́lọ́ ó dẹ̀ yí padà mọ́ wọn lọ́wọ́ inú rẹ̀ lórí àwọn ìmọ̀ bẹ́lọ́ bàbá yìí ọ̀rọ̀ wà ní ìdá umul kitab ẹ̀wà rí umul kitab tiẹ̀ òyíwò ní láti lè bàbá ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala yóò ní ìnáwà. Ní a tẹwà bí àdúrà, ìmọ̀ jẹ́ kí èèyàn jẹ́ ní àpọ́nlé níwájú ọlọ́run ọba ni. Ànẹ́bí sallallahu alaihi wasallam Allah nínú àdúrà. Kò sí nǹkan kan tí ọlọ́run máa ń sàpọ́nlé ẹ̀ fún ni bí àdúrà. Owó tó bá ń sàdúrà, anta karimun inda Allah. Ẹni àpọ́nlé ni wọ́n wájú ń sàmójúkú fún ìyàn ni. Tẹ́ẹ̀ bá ń ẹ̀rì àníbi sọ̀lọ̀lọ̀ àwọn ìṣẹ́lẹ̀ náà ní ṣùkúrìtì ètò gbà wà olùyàbùnà adam ìnáka máa dà áwùtà ní wàrọ̀ jáwùtà ní ìṣọ̀fọ́rùtò lá adama kánà níka wọ́lá ìbàlì ìwọ máa níbi adama òun tàdúrà òun pè ní ọlọ́run ó dẹ̀ ẹran kan tó mo lè ṣoore fún mo dẹ̀ lè káyà fún ọ ọ̀dà mo borí jìn níbi tó bá tẹ̀ ṣe ní ìwọ́rì Allahu ọlọ́run ọba mọ́sàtìlá ti kò ń jẹ́ àforíjì rẹ̀ ọlọ́run àwọn àdíwá sàdúrà yìí ó ní àwọn mọ́jẹ̀mú tọrọ ọmọ téèyàn gbọdọ̀ ní lára tẹ́lẹ̀ bá fẹ́ pèsè tó fẹ́ sí bẹ̀rọ ọlọ́run mọ́jẹ̀mú yìí ọlọ́wọ́ bá máa fi sórí fẹ́rú ni ní máa ń fi èèyàn ṣe fún gẹ́ lórí àdúrà tọrọ alágbára ni lórí nǹkan tá ń pè fún lórí gbogbo nǹkan alágbára ni Allah subhanahu wa ta'ala òun náà wa káwájọ kó òun ìkan náà lámà pè bá gbogbo ṣe ń pè lójú gbogbo ẹ́ tí ọba ní tèèṣe tí ń ṣe kí n tó tètè gbá àwọn ìyá kan wà àti táwọn bàbá kan wà àbí táwọn ẹni tẹ́ ń rò pé alágbára ni wọ́n wà tí ó ti mọ̀ pẹ̀lú mí lẹ́yìn ọlọ́run ọba tó nìkan mọ̀ fẹ́ bá dé ojú òun nìkan ló lágbára lérí nǹkan yìí òun nìkan náà mọ̀dẹ̀ fẹ́ pè sí ìfẹ́ pẹ̀lú ní gbogbo ní nǹkan bá ti wó lè rí òun nìkan máa máa pè kódà tí wọ́n bá lọ bọ́lọ́ tí nǹkan yìí fi tẹ̀yàn lọ́wọ́ èèyàn rẹ̀ dì lẹ́yìn ìkíláàsì yẹn yóò wáyé kó torí tọ́ lọ́run bákan náà alimọ̀tábà ẹni bá fẹ́ sàtẹ̀ẹ́sùn di àfá alámúnúgbọ́n àfá kan nílẹ̀ tápà kéèsè yìí ò lèyàn rẹ̀ ti bẹ̀lọ́ ọba tí ó ní àbẹ̀rún ọ̀rọ̀ àníbà Muhammad ayé sallallahu alaihi wasallam ìyẹn jẹ́ ìjíṣẹ́ pé اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا الإسلام pé ká Ànábì tó fayé sílẹ̀ sallallahu alaihi wasallam nínú tó fi jíṣẹ́ náà ni dùá àdúrà yìí ẹ́n àníbí sallallahu alaihi wasallam ọkọ̀ ogun ọmọ lápọ̀yànjú táà ní bùkátà sí àjọ ẹlòmí fúnjẹ eléyìí tó bá fẹ́ sàdúrà tó mọ̀ gbé gbólóhùn kan jáde tó fẹ́ fi kọ́lọ̀hùn ti sórí fún ọ ọlọ́kọ́lọ́hùn tètè dọ̀lóhùn wà sọ́dọ̀ àníbí Muhammad sallallahu alaihi wasallam ọfẹ́ máa pẹ ọlọ́run pẹ̀lú pé àníbí ṣe àwọn àdúrà kan pẹ̀lú ẹ̀lẹ́ fi tọrọ mọ́ á fún lọ́kàn nínú àwọn tíra àwọn ulama tí wọ́n ṣe bí àwọn duwáwùl àmà duwáwùl jáàmẹ́ tí wọ́n kó àwọn àdúrà níbi ìjọ sí mọ́ wá ń kà mọ́ wá ń tu nínú rẹ̀ kan ń dùn ni òní á ò lè kí n gbọ́ gbé pdf lọ sí rí drive kó mọ́ bàtẹ̀ lóṣẹ̀ á ò ní ẹ ewu pàtàkì ńgbà tó gbọ́ nǹkan tí jẹ́ lẹ́yìn à ah, òwò gbọ́dọ̀ mí ti eléyìí nínú ìgbésí ayé tó tún kó àwájú ga ká má ti sọ̀tí tó ń wà tó gbọ́dọ̀ bá a sórí èyí fún yẹn nǹkan nínú kíyàn àwọn àṣàbùtà ń ka yẹn gẹ́gẹ́ bí àwọn àfáàṣe wọ́n tó ṣe ṣárí rẹ̀ àwọn tradition rẹ̀ já ló kàá tí ìṣẹ̀tù ti wọnú tó ó rí pé á ah, eléyìí èsì ọpọlọ ẹ̀dá

ó tó máa wá gba àwọn ẹ̀san èyí ó tóbi bákan náà nínú àwọn mọ́jẹ̀mú òun náà ni àti ìfọ́tòkè láyé tààlá wọ́n yẹ pé níbi ìjára ìjára lé ọlọ́run ọba ìdáná àkọ̀zà ọlọ́run ní

ọlọ́run sọ ń bẹ̀ wípé ya ìbáàdì láwọn anna awwalakum wa akhirakum wa insakum wa jinnakum wa qamun bi sa'idin wahidin fas'aluni fa'ataytu kulla insanin mas'alatahu ma naqasa dhalika mimma 'indi illa kama yanqusu al-miqyas min idha udkhila al-libah Ànábì sallallahu alaihi wasallam ó ní tọ́lọ̀ ń sọ ní pé àtọ́bájọ́ pàwọn ẹni àkọ́kọ́ yín èèyàn nú yín

kò dín kankan kù nínú Allah subhanahu wa ta'ala bákan ìfẹ̀dọ́rọ̀ kọlù nígbàtí ìyẹn bá fẹ́ bẹ̀lọ́n nínú àwọn mẹ́jẹ̀mọ́ àdúrà ní fi yẹ ní sí àdúrà tó fẹ́ ṣe yẹn èyàn máa ń ọba láti wọn kọ orí kí ọlọ́run tó lè ni ó wà ń bẹ̀ máa jọ pé the anibi sallallahu alayhi wa sallam ó ní ẹmọ́ ẹgbẹ́ lọ tún mú na bil ijada ẹgbà ní belief ẹjọ́ orin ilẹ̀ lẹ́nu yìí pé ọlọ́wọ́ bá jẹ́ pé yín Allahu so kájí kágbà bẹ́ẹ̀ ó bá bá sàánà láàrín yóò wá jẹ́ pé ní tún mú na واعلم أن الله لا يستجيب دعاء من قلب غافل الله ọlọ́run ọbẹ̀ jẹ́ pé àdúrà ẹni tó sún gbàgbé tẹ́mì rẹ̀ sí ń bẹ́ẹ̀ tẹ́mì rẹ̀ ti ṣeré lọ torí náà tàà bá fẹ́ bẹ̀ lọ́wọ́ bá fún kankan ẹ jẹ́ ká fi ẹ̀mí sí bákan ká lẹ́mí ibi afẹ́fẹ́ náà káwà pinnu ọlọ́run nìkan láti jẹ káwà serious níjọ́ ọlọ́ọ̀bá wọ́n fánà dáadáa jẹ́ lọ́dọ̀ wa nìyẹn Ànábì sallallahu alaihi wasallam olùtẹ́nìkọ̀ọ̀kan ìdáfẹ́ bẹ̀lọ́run ẹ pinnu ẹni dámúre ẹgbẹ́rẹ̀ sọ pé Allahumma in shi'ta fa'tini ọlọ́run tó bá dẹ́ wọ́ fún mi Ànábì ni kò sí ìkẹ́kẹ́ ò tóbi lọ́dọ̀ ọlọ́run aláhàfà. Níbo bí ó ní, fádà múkèrè àdá, iná lọ́wọ́ láàmùkèrè àdá. bí ó ní, fádà múkèrè àdá, sí ẹni tí ọ máa béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run. Sáyẹ̀ tó fún yóò ẹ̀yìnkan wà sí fọ́lọ́run sẹ́mẹ́ pé ẹ̀dá máa yanjú bùkátà mi yóò wá fi yóò ní àjùlá mo ti parí bùkátà báyìí ètí balance kò rí bẹ̀ fún ọlọ́ọ̀bà máa subhanahu wa ta'ala ọlọ́lọ́ọ̀ bá fẹ́ ẹ̀dá là máa ń sọ gbogbo ìṣẹ́ tí mo dẹ̀ nídìí yẹn ẹ̀dá kùn tẹ̀ bá ní tó bẹ̀ bóyá ọ̀rẹ́ tàùsàn lọ́fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ wá ní ẹ̀ṣin bá rí ọ̀rẹ́ tàùsàn lọ́dọ̀ yín ẹ̀dá kùn tó wáyé pé 50,000 náà ni ọ̀hún bọ̀ tó ní kẹ́kẹ́ òfí ọlọ́run ọba aláàfáàná tààrà torí náà kọ́ta bá fẹ́ gbé lóhun ká serious ní tó bá wù wá náà ní ká tún bèèrè lọ́dọ̀ ọlọ́run ó yóò gbá ṣégi ní ìwà pọ́síbù ọwá pọ́síbù ládùúgbò ìbáyìí ẹ́ tí máa ní ẹ́ èmi náà fẹ́ ní ọ́fíìsì mo fẹ́ ní ilé èyí tó yẹ pé yọ kọjú sí àbí èmi náà jẹ́ fẹ́ ní mọ́sálásí ní bọ́sọ̀ bọ́sọ̀ bọ́sọ̀ ẹni ní tó bá akọ́ tún bẹ́ lọ́la ok ọwà bíìrì lọ́dọ̀ ọlọ́run ọba ni torúkọ́lọ́ ló ṣe gíní olóní kápá rẹ̀ ẹ̀dá ní ọmọ òpin nǹkan ọ̀rọ̀ ọrùn àwọn nǹkan yìí táwọ́rọ̀ tó kò lè so ó tún jù lọ tóbi fún Allah ẹwà rí nínú àwọn nǹkan tí ó tún yẹ kí a tún tara wa lólobó pẹ̀lú àkókò tí a wà yìí òun náà ni pé àwọn kan bẹ ahánà àdúà ni nínú àwọn ẹ̀kọ́ àdúà dẹ̀ ni pé àwọn kan bẹ agbọ́dọ̀ jìnà sí nígbà tí a bá fẹ́ máa bẹ ọlọ́run bá máa sàánà dáa nínú rẹ̀ náà ni ashirk ẹbọ ìmọ̀ hànà kí ọlọ́run ó gbàdúrà yàn tí ẹ bá ti ń pẹ̀lú mí lẹ́yìn ọlọ́run ọba tí ń gbára lé nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba nígbà sọ pé ọmọ kàdà lọ́wọ́ wa hasbù tí ẹ bá gbára lé òun ó sì kíni òun ó tó ó kí ẹni tí ó bá gbára lé nǹkan tó lọ gbára lé nǹkan mí nǹkan ọlọ́run ó sì kíni yóò dáadáa ni ló fà ó jáde pé ọlọ́run la gbọ́dọ̀ gbára lé òun náà la gbọ́dọ̀ máa pè òun náà la gbọ́dọ̀ máa jí rẹbẹ sí òun náà la gbọ́dọ̀ fi ojú ajọ́ àwa sọ bákan náà nínú àwọn nǹkan tí wọ́n máa ń hàn náà gbígbàdúà fún ni òun náà ni kí ọmọ jẹ haram kí yọ tẹ́rì sínú haram ó jọ pé jíjẹ múmú rẹ̀ haram ni ọ̀tún rẹ̀ òsì rẹ̀ ọfẹ́ ìlúbọ́n sí aláàlì nínú tẹ́lòmí fi ń jẹun ọwá tẹ́lòmí kó máa róúnjẹun jẹ

la yaqbal illa tayyib dádájá Allah subhanahu wa ta'ala ẹ́ tayyib ẹni tó mọ́ ni Allah la yaqbal illa tayyiban kò ní gbà kankan àfikà bí ọba mọ́ òun ni Allah subhanahu wa ta'ala ni ó mọ́ ń gbà wọ́n ni ọlọ́run ọba ó pa كلوا من طيبات واعملوا صالحا إني بما تعملون عليم الله سبحانه وتعالى يقول يا أيها الرسل أيها الجسة كلوا من طيبات أما جمام كلوا من الطيبات أما جمام من أولك ثم واعملوا صالحا أما واشش دادا يتي الله سبحانه وتعالى تقبع أو الجسة ولوم تقبع ولا تنين bákanáà ọlọ́wà ní yọ́rẹ̀ lẹ́dínà àmànà ẹni gbàgbọ́ òdòdó kúrò ní tọ̀yí bá ti máa razaqnakum ẹ máa jẹ máa mú nínú nǹkan tá a ṣe fún yín washkuru lillahi kuntum iyyahu ta'budun ọlọ́wọ̀n ọba fún yín ní ni ẹ máa jẹ ìtọ́jà aláàlì òun ni ẹ máa jẹ ẹ máa wá dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala lánàbí sallallahu alaihi wasallam ó dápọ̀ arákùnrin kan ó ti pẹ́ nínú àjò aṣáàdà àgbàrọ̀ tẹ́rí àwọn onímọ̀ sọ pé yòdílù sáfà yòdílù sáfà ó ti pẹ́ nínú àjò wọ́n ní àjò àrìnrìn àjò gẹnu tọ́lọ̀ mọ́ ń gbà ní aṣáàdà àgbàrọ̀ ara rẹ̀ ó ti mú kò sí lẹ́bẹ̀ẹ́ lé pé ó yàá wọ́n láwọn kan bẹ tó rí bẹ̀ tọ́lọ́ mọ́ ń gbàdúrà rẹ̀ nàníbi sọ ní ẹgbàwá kan kí àrùbà aṣà akbar almọ̀tú bilbad láwọn aksam alọ́gbà ìdàbàr àwọn tó jẹ́ pé ẹ ma gbù wọn bí kí ẹ tí wọ́n dánù tẹ bá pàdé wọn ni tó bá dẹ̀ bú akólú ó sì nǹkan báyìí ọlọ́wọ́ dẹ̀ ṣe ẹni táwọn èèyàn recognize tọ́lọ́wọ́ bá lọ́sàn

nínú tọ́lọ̀mà fi ń jẹ́ pé èèyàn ní kí ọmọ sí ya Rabb ó wá sí pé ya Rabb àníbi sallallahu alaihi wasallam ó wá ń sọ ń pa ẹni yìí fún wa tó ní àwọn ẹ̀kọ́ àdúrà báyìí àmọ́ fail nínú àwọn nǹkan tó ẹkọ́ jìnà sí kó jìnà sí ó ní wa mat'amuhu haram ìdí ń jẹ èèwọ̀ ní wa mashrabu haram títí mú èèwọ̀ ní wa ghudiya bil wọ́n ti fún ní èèwọ̀ jẹ fa anna yustajabu lah bóò ni wọ́n ti fẹ́ jẹ́ pé ẹni bẹ́ẹ̀ bóò lọ́lọ́ ti fẹ́ ẹni bẹ́ẹ̀ ẹni tó yẹ pé haramu ní nígbà bá fẹ́ ti ìbẹ̀nu wa bìrì lọ́wọ́ ara rẹ̀ tí aláàdì ní àjá haram ẹnìkan nínú àwọn tí ń Abubakar ni ọkàn mú kankan wá fún Abubakar ó wá ń béèrè lọ́wọ́ àbájú pé ṣó o mọ́ tó jẹ́ olóhùn ọmọ ó nígbà tí òun wà níbi àìmọ̀ kan òun ètí dàsílámù nígbà yẹn bẹ́ẹ̀ ni ẹnìkan ní kó wọ́n da fá fóun òun wá da fá fóun òun yẹ sẹ́wò fún ẹni yẹn òun ọmọ fá òun ọmọ pẹ̀lẹ́ òun kàn fẹ́ ẹni òun scam ẹni òun á gbóhùn ṣe lọ nìyẹn ó wá padà wá fún un ní kíní tó fún ẹ jẹ yìí nígbà òfin sọ owó ìyá fún ẹ owó sẹ tóun tóun fi dáfá fún gbà ló wá fún ẹ jẹ àbákìrìsì dìkì gbọ́ yẹn ah ọ̀tọ̀ ọgbọ́dọ̀ fún yìí wọ́n ní gbogbo tí ń bẹ nínú ẹ̀ ló bí jáde lọ́dí ọlọ́wà ní wàbá bó ṣe káwà náà orí ilé nínú ẹ̀ kódà ìtó ti wọ́gbọ́ àwọn sọ̀hábà àwọn kọ́ ní haram ah ìka haram ló fún mi jẹ́ ẹlòmíì ṣe tá àti máa bẹ́ni mí ṣe kó kọ́ máa rẹ ẹlòmíì lọ́wọ́ tọ́mọ ìpẹnu haramu ní ti ń jẹ ní ti mú gbà yóò fi ọ́sà àfáwà náà mẹ́ tó bá sọ sí ìdàwà náà jẹ mẹ́ ẹlòmíì olè lẹ́lòmíì ń jà ìdẹ̀ tó ọ̀nà lọ́wọ́ fún kó lè rólè ẹ̀jà dáadáa torí pé ó fún haramu ló ń jẹ ó jìnà kúrọ̀ àdúrà ẹni ẹlòmíì ìkúṣe ni mo gbé wọ́n ń bolè láti rí àbó ń gba nǹkan tó bá fún ọ ìwọ́n náà ti ṣèràn lọ́wọ́ fún ẹjọ́ nípin bí ẹ̀sẹ̀ yẹn ni gbogbo eléyìí nínú àwọn nǹkan tó yẹ ká mójútó ni ká mọ nǹkan tí ó mọ wọ ọwọ́ wa ká gbára lọ́lọ́ ọba lábalẹ̀ eléyìí àníbà Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ kó yé wa nípa pé lan tamuta nafsun ẹni kan ò ní jáde kúrò láyé hátà sóbi aláhù rìzgòhò tí lọ gbogbo àrísìkí rẹ̀ wọ́n fi kó fún ẹ̀dá yẹn rìzgòhà gbogbo àrísìkí rẹ̀ wọ́n kò fún ọwà ni tí ẹ ìgbàtẹ́ ẹ bá ti wá mọ̀ yí pé ẹni kan ò ní kúrò láyé yẹn àyàfi kọjọ pé gbogbo àrísì kí tó bá jẹ́ ti ẹ̀ pátá wé fún àníbi ní fàájì nílùú fi tọ́lá ẹ̀wà wá àrísì kí yẹn lọ́nà ti ọ̀dà so eléyìí nìkan tí àníbà Muhammad sallallahu alaihi wasallam tó fún wa nímọ̀ràn káwa ní àrísì kí ní ọ̀nà tó ẹni tó lọ́n ti sínà fún nínú wa abẹ́ọlọ́ba di ti kọlọmọsá ṣe fẹ́nìkọ̀ọ̀kan wa ẹni tí wọ́n á lè fún kọlọmọsá gbòòrò ẹ̀ fẹ́nìkọ̀ọ̀kan wa kọlọmọ ajé ká lè fi ṣètò ọlọ́run tọ́lọ́run bá ṣe fún wa náà àbákan náà nínú nǹkan tí ó yẹ kéèyàn máa ṣe bí ẹ̀ bá ń bẹ lọ́run kò dá kéèyàn máa kánjú nínú nǹkan tí so eléyìí ọ̀dà àmàbẹ̀ lọ́wọ́n bá àmàbẹ̀ lọ kódà láti pé ogún ọdún ẹlùmí ti wọ́n ma yẹ́ kò tí rí bẹ́ẹ̀ ni àmàbẹ̀ náà ni lọ́wọ́n bá mọ́ta sọmọ ọmọ tí ó ní àgbàríkà àdẹ̀mọ́ gbìyànjú àdẹ̀tẹ̀ ní tọ́dọ̀ lọ ẹlùmí ti wà débẹ̀ ju bí wọ́n ṣe wà lọ ọlọ́dẹ̀ padà ṣe

ṣe tí ṣe ń sọ wà àti ìṣàní ọlọ́run fún ni ọlọ́run ọba mọ́ tí ó mọ́ alhalim ọba onípẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́lọ́run kìí sọba rí kan jù bẹ́ẹ̀ náà ni alhakim ọ̀jọ̀gbọ́n ni ògbé gbogbo ọ̀rọ̀ sí tó yẹ ni ọmọ táìmù tó yẹ ọ́ ọmọ nǹkan tó yẹ ọ́ ọmọ nǹkan tó ń lè ṣe bákanáà nínú àwọn tẹ́ sí ọyẹ ká jìnà sí òun náà ni tẹ̀sẹ̀káàbù ma'áàtí wal maharama kí o ká jìnà sí àwọn eh, ẹ̀ẹ́ṣẹ́ àwọn kí wọ ẹ̀rí torí pé tẹ́ bá ń tẹ́ lọ́n ó ń súnmọ́ ọlọ́ọ̀mọ́ gbà dráyàn nínú àwọn nǹkan tí ọyẹ kí a jìnà sí òun ìmọ̀ tẹ́ lọ́n káwa náà máa wá lose orí tọ́pọ̀ wọn jọ ọlọ́run báyìí ọlọ́run yìí gbàdúrà yẹn inú tí máa hàn náà gbígbàdúrà yẹn òun náà ni ẹ̀ṣẹ̀ àti kí ọmọ jápọ̀ ẹbí kí ọmọ bẹlọ́run lórí pípò wo lè rírí dáràn ẹni tó rẹ pé iṣẹ́ tí ń ṣe ìrìnkẹ́bí tí ti ń dáràn sí ni ẹ́ kí ọmọ bẹlọ́run ẹ̀ṣẹ̀ àbí kọ́ máa ọlọ́wọ́ máa jẹ́ pé ẹrú tí ọba ti máa bẹ̀ lọ́wọ́ bá fún nǹkan ẹ̀ṣẹ̀ àbíkọ́ máa jákùn ẹbí ọmọ sí pé láwọn ẹbí rẹ̀ ọlọ́wọ́ máa jẹ́ pé ẹrú mẹ́rin lámìẹ sáàjẹ̀ tí ọba ti kánjú àwọn sọ̀rọ̀bà ní kí ní kánjú yọ́ ni pé dáhùn tún láwọ́ ọdí láwọ́ mo ti bẹ̀lọ́ bẹ̀lọ́ fàdàm àrọ̀ yóò sàjábùdì ní ìrí kọ́ dámi lóhùn fàyíndàdáríga yóò sáàṣẹ́ bọ̀yẹ́dà ìdọ́ Eleyi nínú àwọn nǹkan tí ó ilẹ̀ ni bákan náà nínú àwọn nǹkan tí ma ń kí orí pé yẹn fẹ́ jọ náà jọ mi al-hikmatu rabbaniyya à ìdí pàtàkì Ọlọ́run ọba gan tó ti mọ̀ pé á ah, nǹkan yọ yìí ọ pé so ìdí pàtàkì ọlọ́run ọba ń jọ mi fàyọ̀ ti abdọ́là mi máa sàárì yóò wá fún yẹn ní tó ju kéèyàn tọrọ lọ anábì sallallahu alaihi wasallam onímọ̀ mi mùsùlùmí yẹ́dà ìlọ́ ìdára mùsùlùmí ọmọ bẹ́ẹ̀ náà pẹ̀lú àjọ àkàn lè sàfihà ismu wàlà pàtí àtọ̀rọ̀ yìí tí ò bá ti máa dáràn bẹ́ẹ̀ ọmọ tọrọ ẹ̀ṣẹ̀ tó ti lè tẹ́lọ́ àbí ọmọ tọrọ ọ̀nà lọ́wọ́ fẹ́nìkan ó lè bá ọ̀rọ̀ lọ́nṣẹ̀ wọ́n náà kọjá jọ rọ́hìn kọjá máa ṣépè láwọn ẹbí ẹ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ bàbá rẹ̀ ní àbáwọn àbúrò bàbá rẹ̀ ní àbáwọn tó súnmọ́ àbọ́mọ̀ ìyá rẹ̀ ní ọ̀tẹ̀ ah, ní àìbẹ̀lọ́ ah, lélẹ́rí ẹlòmíì yóò mọ̀ dàmọ́ àwọn fámílì ẹ̀ yóò mọ̀ fi èpè yóò mọ̀ fi lé wọn kí ọ̀daràn ní ọrùn ọlọ́wọ́ ìdágbé orí èèyàn báyìí àníbí ni ẹni tó bá lọ tọrọ àdúrà tí ò mọ̀ jáfún ẹbí ọmọ tọrọ ìpèsẹ́ díẹ̀ tí ó dẹ̀ máa tẹ náà bá ń bí àdúrà yẹn kọmọ tọrọ àdúrà lórí ẹ̀ṣẹ̀ àti láti tẹ náà ilẹ̀ àtọ́rù lọ́rù bí ẹ̀hìdá sára ìkánú mẹ́ta ọlọ́wọ́ fún ẹni ìmọ̀ àtọ́ àjẹ́dà láhù dára nínú kí wọ́n fún ní àdúrà tó tọrọ ohun ní tó tọrọ ohun ní wàrà ń sẹ́ta fún ọdẹ̀ ṣe fún ọwà fún ààrẹ nítawà mọ̀ sí gbígbàdúrà ní àmọ́ gbígbàdúrà ní tó wà yàtọ̀ fún yẹn

oore tí ń tọrọ òun gbèdé aburú rẹ̀ tó lè ṣe é tó bá jálù pẹ̀lú oore òun gan náà kò ní rójú tu ẹ̀ ọlọ́run àti gbé aburú pò fún ẹwọ hikima ọlọ́run ọba tí ọlọ́run ọba ju ẹ̀dá lọ ìdí pàtàkì dídẹ̀ ní ṣe nǹkan rẹ̀ òun ni mọ́ rẹ̀ rọ kíríká bákan náà nínú nǹkan tó yẹ ká jìnà sí ni pé ká máa jìnà sí àti máa dákẹ́ ń gbà bá rí bàjẹ́ kí ọmọ ma kọ̀ bàjẹ́ kó máa fi ẹsẹ̀ oníbàjẹ́ kó máa fi oníbàjẹ́ kó máa fi lẹ́mí balẹ̀ ẹ̀mọ́ wọ́rí àti ìrì òní tú lópin ìgbà tí máa ń bẹ̀rẹ̀ yìí àmọ́ tó bá ti ṣe èrò ọpàdà túbá o tí èwọ̀ lọ ń ta ní àbóhò ní ta rẹ̀ abẹ́jọ ń tara yín àbíwọ náà lówó kọ́ padà túbá ọwá ń dára lọ ogun yìí tá ń ṣe yìí aláàmúrù bí maruf wà náà anìlmọ́ǹkà ó máa jẹyọ níbi orú ogoro àwọn kan tí ṣe báyìí àwọn tí ó ṣe owó ètò báyìí àgọ̀rọ̀ sàfẹ́kùn wọn láwùjọ ọlọ́ọ̀bà láàfáànà tààrà kó bá ṣe àlékún dáadáa wọn kọ́dẹ̀ gbá níjọ ti fún wọn kó wá maruf wà náà anìlmọ́ǹkà nínú ìjọsìn ńláńlá ni o ibi tọ́lọ̀ ti máa ń gbàdúrà yẹn ni ìfilẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì yóò fi wọ́n lẹ̀ lórí ìbàjẹ́ níta ni yóò fi wọ́n lẹ̀ lórí ìbàjẹ́ ibi tó ní kápá tí yóò fi wọ́n lẹ̀ lórí ìbàjẹ́ àmì ń bẹ àṣẹ ni yóò yanjú rẹ̀ ẹ má ṣe mọ́ fún òdẹ̀ ní ṣe mọ́ àìlòmí àkíyèsí ni a sọ fún ẹni a pè wọn dáadáa ẹ bá gbọ́ àjọ lẹ́sẹ̀ bí ọ̀dẹ̀ gbọ́ àwọn òní kúdíyà lórí ẹ̀ aláàmùdùbìrì márùn wà náà yàlẹ́ mọ́ǹkà ọgbọ̀dọ̀ máa lọ láwùjọ kẹ máa pàṣẹ dáadáa kẹ́dẹ̀ máa kọ̀ wà bàjẹ́ kẹmájọ́ lọ bẹ́ẹ̀ àbí kẹ́ẹ̀dẹ̀ dákẹ́ aw la yushitanna Allahu an yab'atha alaykum 'iqaban min 'indihi àbí kọ́lọ́hun àbí kẹ́ dákẹ́ fún bàjẹ́ kẹ́ dákẹ́ kẹ́mọ́pàá rẹ̀ láti dáadáa mọ́ ọlọ́run wá gbé yàdìdé látọ̀dọ̀ máa kọ́lọ́ ọlọ́run wà ní jẹ́ pẹ̀lú mọ́ kò ní dáa lóhùn mọ́ láwọn afá sọ pé ìmọ́mọ̀ pàṣẹ dáadáa ìmọ́mọ̀ kọ̀ wà bàjẹ́ nínú nǹkan tí kì í mú àwọn àjò àyàn gbà ni ẹlòmí máa ń wò pé bóyá ọtí máa ń pàṣẹ dáadáa bí máa ń mọ̀ kọjáàlà nínú àwọn nǹkan ìkọjáàlà ni nínú àdúrà àbí káwẹ́ lòmí ká máa pè ìbéèyàn pà níbi ni àbí èyàn dẹ̀ á fi hàn sàkásọ ní ọlọ́run wọlá nẹ́bì ọlọ́run wọlá wọlá kàábà wọlá mẹ̀dínà ìntà máa fi ń bẹ lọ́n ó kọ lọ́n ìròyìn ọlọ́n ìbẹ̀ lọ́n bá fúnyàn láì jọ pé tó máa sàdádá sílẹ̀ ẹ̀sùn lè yí ń sáyà sí sàtáwákà ilé òsínú ṣẹ̀dásìlá nínú kọjá ọ̀nà ni àdádálẹ̀ káwà kóra wájọ́ kálàǹfàṣẹ́ àwọn kan àwọn àdájọ́ pé nǹkan tààfẹ́ tọrọ wájú ọlọ́run àwọn sọ wẹ́lẹ́wẹ́lẹ́ púpọ̀ ìyẹn ọlọ́run fún mi lájẹ́nà ẹ̀yẹn kó tó fún ilé kan ilé white kan kó wà nínú apọ́tún ẹ̀yìn kí ilé brown ó wà lápòsì ẹ̀yìn àwọn ẹlẹ́yìn jẹ́ ẹgẹ́ ẹ̀kọ́ máa tẹ̀lé mi tọ́wà àdìjẹ́ ló dìde tó bá tọ́wà àdìjẹ́ lọ gbogbo ìdẹ́ra rẹ̀ ìtò mọ̀ ìtò mọ̀ ló wà bọ́ mbẹ́ kó dẹ̀ tọrọ kókọ́lọ́ sọ kó tó bá ti tọrọ báyìí eléyìí náà wọ́n tún kà kún àdìẹ̀tìdá ẹlòmí ní tí bá ń sọ nígbà tó yọ pé ẹni tí ń sọ fún ọlọ́run ti sọ fún ọmọ lóhùn kan òun lè ẹni pé àdúrà níbi ó máa ń kó nǹkan sínú gan orú àwọn gbólóhùn yìí náà ní káwọn ọmọ sọ nígbà tá a bá láǹfààní àti àdúrà bákan náà nínú kọjá àdá nínú àdúrà ní pé ah lákọ̀dì hajjarta wà àti à ní tó fẹ́ àánà ọlọ́run bàtọ́ pé wáṣà àti kúlẹ̀ṣẹ̀ gbogbo nǹkan ló gbà láyè gbogbo nǹkan ló délẹ̀ ẹ ó ka ó sọ ọwá dáadó lórí ẹ̀ méjì ah ṣàdúrà fún gbogbo èèyàn náà a níbi ní kí àdúrà fún ọmọ ìyá yẹn tí ò sí bẹ̀gbọ́ lọ́wọ́ nígbà tó tọrọ ìtẹ̀sọ́ lọ́run dákùn tó gbọ́ lọ́kùn mọ́sàbá ní ṣe fún mọ́sàbá ní ṣe dáadáa fún láti sọ́kún dábúrú tó dáwó léjó láti yọrí kò sí bẹ̀ kò máa mọ̀láíkà lọ́lọ́run fi tí ọ pé ń tọ́ tọrọ fún ọkọ́ mọ́tọrọ fún ọ nínú wa ti mọ̀láíkà ta ló dájú so nínú kọjá là nínú àdúrà ní kí ọmọ sípele rẹ̀ ọmọ sípele àwọn ọmọ ẹ̀ ọmọ sípele dúkìá rẹ̀ torí náà tàbá fẹ́ sàgbé wọn sọ́nà kó sí wọ́n bá ti ń fẹ́ gbogbo ẹni títí ń gbọ́ tí wá nù àwọn ọmọ wa ọlọ́run bá wọ̀ mọ́sàbá sàlékún dáadáa wọn gbogbo èyí tí ó gbọ́ tiwa ọlọ́run mọ́sà rọ̀ wọ́n lẹ́mí tí ó gbọ́ tiwa ọlọ́run bá ọmọ ìbànújẹ́ wa o àrítò ojú ni ó ṣe fún wa òní ọba ṣe gbogbo àwọn ọmọ wa àìrí nǹkan ọ̀gbìnyàn ní dúkìá yẹn ní ọmọ ní ẹ̀dá tó nǹkan gbà yẹn ọdún kejì sí ìgbàtà níbi ṣe ìjọ ni wọ́n wá ń lọ bìkan wọ́n lọ sí ojú ogun ni àwọn méje ní ma wọ́n rotate ìrìwáyà kan gbá márùn-ún àbí mẹ́fà ni wọ́n wọ́n máa rotate sí ràǹkúnmí ẹ̀yìn so ràǹkúnmí ọwá kan tọ́ọ̀nù títẹ̀ dáwọ́dù títẹ̀ ní ọkàn kí ogun ẹ̀sẹ̀ ràǹkúnmí ẹ̀ ó ṣe gun ràǹkúnmí báyìí bí kásà gbogbo ṣe rí nìyẹn ẹgbẹ́ nígbà tó ń ṣe tí lágbájá tàmẹ́dò ọwá dé làkàrọ̀ adégún àpò ní jẹ́rẹ̀ ẹgbẹ́ kágbẹ́ ní ìsìn ẹ̀rọ tèsì bóyá mọ́tò ní àbí mẹ́ ọ̀kadà ní ọwá kan tọ́gù tí ẹ <laughs> kí ní ọwá ṣiṣẹ́ torí bá wà ní ààbò ọgán pẹ̀lú dábàá sọ́dọ̀ ọlọ́ba ádàkọ̀dàrùlá wọ́n mẹ́ ṣàfààní inna lillahi wa inna ilayhi raji'un allahumma ajirni fi musibati wa akhlifni khayran minha ní tí yóò sọ ní tí mú ní ó sọ mọ́rin kí ìdẹ̀rọ ọlọ́run òun ọ̀sọ́ bẹ́ẹ̀ ó ní láàánà kàlọ́ọ̀ wọ́n rà fún mi á ah, ọlọ́run gbọ́ jìnà sí kẹrì àníbi sallallahu alaihi wasallam oní mọ̀ ní hádà láàáyín bá ìrọ̀hù tàlẹ̀ ní tí ń sépè lé nǹkan gùn rẹ̀nu àkólẹ́mì ah, ni ah, má gbé ìkẹtẹ́ o ti sépè lé wọ́n gbé tẹ̀lé wa sọ́kàlẹ̀ àníbi wa advice advice yẹn náà ló kárí gbogbo wa náà àti gbogbo ń máa lónìí anábì sallallahu alaihi wasallam ní la tad'u ala anfusikum ẹ má ṣe pèlè ráyí o wala tad'u ala auladikum ẹ má ṣe pè láwọn ọmọ yín wala tad'u ala amwalikum ẹ má má ṣe pè lé àwọn pọ́pátì yín mọ́tò ní aṣọ ní nǹkan kan ní kí ní jákùjákù yìí kí ní rédèrèdè yìí ah, kí ní báwọ̀

nígbàtí a ń yọrí rẹ̀ lọ àbẹ̀ Allah subhanahu wa ta'ala fún wọn àdádátọ́lọ́ ọba ti fún wọn ṣe láwùjọ yàtí káàkiri ìlú